ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò Ramadan Kareem mo rò ẹ ń gbádùn àwọn àlejò mi yìí jomi tó rọrọ àwọn Kazeem Kazeem ọrọ nípa àjọṣepọ̀ rẹ́kọ̀dù náà ni à ń sọ à ń sọ àǹfààní tó wà ńbẹ̀ àti àwọn kùdìẹ̀kudiẹ tó wà nínú ti sọrọ ó sọ fún wa pé nínú àwọn a lè sọ pé òun nìkan fi jáde tó tara òbí rere kó mẹ́sàn ẹ̀ òótọ́ tí ò pamọ́ fẹ́ nìkan kan ni àfẹ́ntí ọ̀bá sínú music industry ló kù everybody ló mọ̀ kódà gbogbo àwọn style náà mọ̀ pé ẹni tọ́lọ́ ń ṣàánú jù tó gbé jáde lọ́nà tiẹ̀ òbí rere ni pọ̀tọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì dúẹ̀tì ló gbé wọn jáde kí lẹ wá rò pé wọ́n á ń fà tọrọ dúẹ̀tì yìí tó fi wá di irúwọ́ ògiri wa lónìí. a dúpẹ́ fọlọ́run ba ṣe rí mi ò lè blame àwọn artist mi torí pé economy Nàìjíríà gan kò fún aláyè láti jó nǹkan tá a bá fẹ́ ṣe because being a marketer, tẹ bá lọ bá gẹ́ à a fẹ́ ṣe jáde o lẹ́ṣẹ̀ máa rí inú fújì gan fúnra rẹ̀ rí pé àwọn aláàjì wa Wàsíù Àlàbí Saheed Òṣùpá ẹ̀ẹ́dì star kan kó jáde mẹ́ because ẹ̀ẹ́nì gbéṣẹ́ atagungun atarodo dọ́dọ̀ marketers nísìnyí a máa bèrè pé ṣé pàṣẹ wà mẹ́ ifun wọn ní play enter kó mu rin kọ àwọn èèyàn ò ní wò àfi tí wọ́n máa ṣàìdò ṣùpá kíní kan pàṣẹ ó dẹ̀ ń affect industry bí nǹkan tá a fa kọ́sìn sọlẹ̀ kan ẹ rí i pé ní ayé ìgbà kan orin Islam gangan fúnra ẹ̀ inú àwẹ̀ nìkan náà ti máa ń gbọ́ wọn alájẹ alájẹ alájẹ kan wọn kọrin wọn ni pé kọ́n pè àlọ́ lórin inú àwẹ̀ nìkan ayé lórin lórin wa kò sígbà tẹ́ ẹ̀ lè jorin tèmi tẹ̀kọ́ àwọn ọkọ̀ ń gbà yẹn àwọn náà fi já pé àwọn oṣù olórin náà rẹ̀ kan nìkan ṣó kò sígbà tá a lè jáde tẹ́ bá wò tẹ́ bá wò sí ní december àwọn kan olórin muslim àti àti register ní december. advantages tó wà nínú orin islam nísìnyí ó pọ̀ ju disadvantage. tó wà níbẹ̀ lọ àwọn tó kò máa kọ́ nìkan yìí kí nìkan fọpọlọ kọ́ ẹ wọ aláìsà ọtí nísìnyí bóyá ń bọ̀ ọlá kó fọpọlọ kọ́ is one of ẹ̀ náà tó gain duet. orin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ṣì wà tẹ́kọ̀ mú orin kọ dáadáa ṣé pé wọ́n máa tún put more effort wọ́n náà boost ego ara wọn àwọn náà máa yẹ kí ni wọ́n máa jáde but kan tí mo kan tí mo kàn mọ̀ ni pé economy nàìjíríà gan kò fààyè gba nǹkan tó dáa fún nàìjíríà hmm. bí ká ṣiṣẹ́ lé ní tá a máa dìdà ọ̀la ẹ̀ lórí memory card hmm. we are we we selling pirated something ní nàìjíríà yìí tẹ bá dé kiri sìn wọn máa mú yorùbá orin fíìmù mi á yí sí wọ́n á yí eh, eh, English wọ́n á yí sí Yorùbá meanwhile meanwhile ó ń kill own kill industry àwa tẹbárẹ̀ tó bá fi two hundred thousand ṣiṣẹ́ nísìn kò sí gain kan tó fẹ́ lórí ẹ̀ because wọ́n máa lọ gbà sórí memory card ni tẹbárẹ̀ náà bá ṣe record tẹ̀lé ní báyìí ní studio tẹbá ti lè rí pẹ̀ sórí kíní báyìí ìwà àgbà eléyà àgbà eléyà àgbà orin yẹn gangan kò ní tàbá ṣe fẹ́ ẹ gẹ́tì mi kò dé tó kúbọ̀dẹ̀ yẹta yẹn kò ní yẹ ká rí upcoming stars ẹ gẹ́tì mi àfàwọn kan tó ti remain ló máa remain industry àtàlẹ̀ wáyé gangan wàhálà ilẹ̀ sílá wà tẹ bá rí ṣe five thousand ti pa lẹ́fí máa ta one thousand copies níbẹ̀ because àwọn tó bá ra one thousand iná máa lọ máa rí ipò ẹ̀ wọ́n máa fọ́ọ̀yàn káàkiri káàkiri káàkiri definitely kíní ò lè bring stars ẹ̀bẹ̀ tá a kàn máa bẹ lọ́wọ́ ni pé ìwọ tó bá mọ̀ pé mo rìn kọ́ dáadáa try kò ṣe kíni boost ara ẹ̀ yẹ kó máa rí ẹ̀ mo mọ̀ pé wàhálà ilẹ̀ sílá wà njọ́ kan ìwé knock salamu alaykum. Allah akbar ọ̀rọ̀ ńlá lẹ sọ yìí o ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ ńlá ni ọ̀kọ́lọ́mù dákun mọ́sá sànú gbogbo wa gbogbo gbìyànjú ẹnì kọ̀ọ̀kan wa ìlà kankan wa ọlọ́run bá wa dé ládé ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run lálá ìlà ìlọ́lọ́ láti wa Kazeem but ṣé wàá rí ṣé wàá rò wípé àwọn mákẹ́tà gan fúnra wọn ẹ ti mẹ́sàn-án ẹlẹ́ẹ̀kan náà o nígbà mákẹ́tà gan tó bá múṣẹ́ lọ sọ́dọ̀ wọn wọ́n máa béèrè kó wà ń bẹ́ẹ̀ síta mọ̀dún wà bẹ́ẹ̀ ìgbà tá a dúró ẹ̀ but now fẹ́ẹ́kọ̀ tẹ ìyẹn ṣe wàá dá ṣiṣẹ́ bó tilẹ̀ òkúrin yẹn dùn tó bó tilẹ̀ òkú dùn tó kó ní mẹ́sẹ̀gì tó kó ṣe gbogbo tó but wọ́n rí pójú yìí o wọn àti ìrírí ní ní market ojú tuntun ni kò tí ì pawó ṣerú ẹ ní bẹ́ẹ̀ jáwọn market tẹ̀ lè gbẹ́sẹ̀. ẹ jọ̀ọ́ ẹ ẹ má bínú mo máa ń sọ̀rọ̀ kan fún àwọn èèyàn tó bá jẹ́ olórin olórin ò gbọ́dọ̀ náà even celebrities àmì. I mean both à ń ṣe fíìmù à ń kọrin ṣe rí olórin fúnra ara ẹ tó bá mọ̀ pé nǹkan tó gbé dání ó dẹ lójú kó gbé mákẹ́tà sẹ́gbẹ̀ kan tó bá gbé twenty naira ló máa ń rí tó bá lọ ṣó track kó máa yẹ eighteen naira ń bẹ̀ kó máa fi public fẹsẹ̀ eh, ara ẹ wàhálà ilẹ̀ sí láwà tó bá lè try tó bá ń ṣe gbogbo àwọn olórin kọ́ ló lóṣù kọ́ ló máa ń kọ́ tí mo sọ yìí o àti àwọn olórin tá a máa ní pé lọ wá lọ dá ten thousand abẹ́bẹ̀ ṣe abẹ́yẹn kan fún ẹ tipa ló máa fi wá kò ní ojú ten thousand máa sá lọ ni. oye tí wọ́n fún ayé bá ti tó tọ́nu lé kò ṣe pọ̀rọ̀ owó rẹpẹtẹ onísìn ẹ̀yin àfàrà ẹ̀jẹ̀kọ̀ ẹ̀jẹ̀kọ̀ ẹ̀sẹ̀ yìí ẹ̀yin náà ẹ̀mọ̀ ọ̀rìn tẹ́ rìn ẹ̀mọ̀ ọ̀nà tẹ́ gbà tẹ́ gbà wọn kíní fi dúró àìmọ́ yẹn lè máa lọ bá pé àfẹ́ṣe ramadan kíní báyìí ẹ̀fún wa ní kíní àìmọ́ tó máa ta àbùkù kan yìí hmm. tẹ́yìn ò ní wo bí àbùkù yẹn torí ibi tẹ́ ń lọ hmm. ẹgẹ́ tì mí marketers tó dúró tó sọ fún mi pé òun ò lè gbọ́ òun iṣẹ́ star ló fẹ́ gbà òun náà sá fún gbèsè ni. òun hmm, sá fún gbèsè ni ẹlòmíì fara rẹ̀ kò lè ẹlòmíì bí le a máa jẹ a máa jẹ yín a máa jẹ kíní kan nù ilé ẹ̀ ní kó fi five thousand kó kó five thousand ẹ pé wọ́n tàrà káfíṣe nǹkan báyìí fúnra ẹ̀ kò ní ṣe but marketers máa lọ talẹ̀ bàbá ẹ̀ àbí kó talẹ̀ ìyá ẹ̀ àbí kó lọ yáwó làbò a máa sáré káàkiri àìmọ̀ factory ni marketers jẹ lówó because of that artist tó artist bá dẹ̀ fi lè blow lé ní báyìí kò sí náà tó kọ marketers o artist yẹn lọ máa jèrè ara ẹ lọ hmm. nítorí ẹ̀ kí olórin fúnra rẹ̀ àbò òṣèré fúnra rẹ̀ kó sáré fúnra rẹ̀ tó bá ti ní good product tó ní quality something lọ́wọ́ mo mọ̀ kí wà láìlẹ̀ sí láwọn ayé máa gbọ́ ẹ̀. ṣé láfikún lórí ẹ. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí èkejì mi sọ ṣe rí ẹ̀yìn ó ti já náà lẹ́ẹ̀kan mákẹ́tà ó ń sá fún gbèsè ìlú kò fara lọ tẹ́ bá rántí láyé ìgbà kan nígbà tẹ́yìn náà wà lójú ẹ̀ tẹ́ rin tàjọ ń káàkiri. Mm ẹ rí pé àwọn mákẹ́tà máa fẹ́ kó yẹ pé ẹ lọ wá olórin wá fún mi nínú ìsẹ́yìn ẹ lọ wá olórin wá fún mi lábẹ́òkúta ẹ lọ wá olórin wá fún mi máa máa fowó wá olórin káàkiri nígbà tí ìlú dà ní. ṣé mákẹ́tà tó lọ yá ten million tó fẹ́ fi ta ọjà artist kan náà ti mọ̀ rí tó dẹ̀ ń rírì ńgbà yẹn tó wá lọ yá ten million yẹn again ní ọjà tí wọn ojú tí ó mọ̀ tí ìlú ò dáa ẹ sọ fún mi iye kẹsẹ̀tì tó máa tà tó máa fi rí èrè tó máa fi rí ojú owó ten million kó tó tún rérè ẹ sọ fún iye kẹsẹ̀ tó máa five thousand kẹsẹ̀ tán tà ń sìn kò tó jákẹ́tà pósítà àti printing gbé tán bá tẹ five thousand sìn gbèsè ní fún mákẹ́tà kò séré ń bẹ̀ gbèsè ní ojú owó gbogbo owó tán náà kò lè yọ ó tún ní iye tí mákẹ́tà tún máa fi kún lápò ara ẹ̀ ẹ wá sọ fún mi yéèlò ni wọ́n fẹ́ mélòó ẹ iye kẹsẹ̀ tán máa wá tà kán tó rí ojú pé ọkẹ́ ọ̀nà five hundred thousand ẹ wo iye kẹsẹ̀ tán máa tà kán tó rí èrè kán tó rójú five hundred thousand à ń bèlè tí wọ́n ṣẹ̀fẹ̀ rí èrè ìlú gan ó wà nísìn iná ò lọ déédéé àwọn ibì kan wà nàìjíríà iná máa ń wà ńbẹ àwọn ibì kan wà nàìjíríà kò ń síná ńbẹ ẹ máa ṣàkíyèsí àwọn ibi tí iná wà nàìjíríà yẹn àwọn ibẹ̀ yẹn gangan kọ́ náà ra késẹ̀tì hmm, hmm. àwọn ibẹ̀ yẹn kọ́ náà ra késẹ̀tì tẹ́ à ń sọ pé ń tà kiri yìí àwọn ibi tí òsì náà yẹn gangan náà ti ń ra késẹ̀tì ìjọ wo ni ibi tí iná wà tó jẹ́ bí olówó àwọn olówó tó jẹ́ lálá tẹ́ rí tán play cd wọn ò ní play cd wọn máa wo íńtánẹ́ẹ̀tì wo kinní ni níjọ́ tí nàìjíríà bá ti dáa tí ẹ tí iná ti wà nínú ìlú tómi wà tí ròdù ẹ̀ ìlú ti pé. Hmm, ń sí wípé ìjọba wa gan níṣẹ́ ṣe lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. àwọn ọ̀rọ̀ fìyà jẹ wa. wọ́n níṣẹ́ ṣe lórí ẹ̀. èèyàn tí yóò jẹun kánú tẹ nígbà lọ́wọ́ kẹsẹ̀tì. ẹ bá dẹ̀ wo sídìí tá à ń ṣe yìí náà bó ṣe ní fásitì à ń tẹ̀sẹ̀ tẹ́lẹ̀ à ń tẹ̀sẹ̀ ní twenty two naira ń gbà kan. times 5,000. is 110,000, 109,000 and 109. Nísìnyí, 230,000 ti ń tẹ̀yìn two hundred and thousand. di one hundred o. Hmm. di hmm. Definitely, ẹ wá gbogbo gbèsè tó ti wà lórí kinní yẹn. Ẹkọ́nọ́mì Nàìjíríà ò dáa. Ọlọ́run Musa wa o. Ọba tó lu wa o, Ọlọ́run ó gbà wá. ṣàánú wa kó dúró mọ̀ padà wa. gẹ́gẹ́ bí ẹnìkan gẹ́gẹ́ producer tẹ́ ń try láti bring àwọn èèyàn láti jẹ́ kó dáa fáwọn èèyàn láti jẹ́ káwọn èèyàn káwọn èèyàn kán lè bá mọ àwọn èèyàn ọgbọ́n wo lẹ́yìn wá ń dá fáwọn artist tó bá wá bá yín irú ìrànlọ́wọ́ wo lẹ́yìn ṣe fún wọn tí wọ́n fi ń dẹni mímọ̀. ẹ ṣe àtọkùn ṣe rí àkọ́kọ́ náà àwọn kàńdà kan wà nínú olórin Islam tí mo fẹ́ ka mú mọ́rọ̀ àwọn kan wà wọ́n kàn ń rí pé àwọn olórin Islam àwọn obìnrin wọn wọ́n ń lọ mẹ́kà wọ́n ń fún wọn ní mọ́tò wọ́n ń ṣàṣeyọrí nǹkan táwọn wà áfítà nìyẹn ẹlòmíì ò lóhùn orin ó dẹ̀ fẹ́ kọrin ẹlòmíì ó yẹ kó sì máa lọ gbérin ni hmm. ó dẹ̀ fẹ́ sọ̀rọ̀ ẹ̀dọ́ lórin hmm. àwọn yìí lẹ́ máa wá rí tán máa máa ṣe yánmayànmá ojú agbo káàkiri látara wípé tán bá ṣe program kan tán bá fún wọn ní máàkì kọ̀ọ̀kan ni wọ́n máa ní ẹwà àwọn alájà olórin hàn mórí kọ bẹ́ẹ̀ kẹ̀ àwọn tó mórí kọ wà àwọn yẹn ló wá pọ̀ jù nínú orin Islam sìn tán bá ti wá wá sọ́dọ̀ tiwa gẹ́gẹ́ bí producer tá a bá ti wo ability ẹ̀ á máa advice ẹ̀ ní lágbájá wa má kọrin ó lè lóhùn tó tọ́ ọlọ́run máa fún ẹni tí èèmọ orin kan ọlọ́run máa fún lóhùn ọ̀tọ̀ ni orin a máa ń hun orin ni ó lè lóhùn ọ̀tọ̀ lẹ́ni tó ń hun orin ọ̀tọ̀ ló lóhùn tó máa fún orin gbé orin ohùn gbórin tá bá bá ti wo ìgbìyànjú ẹ̀ á sọ pé ah eléyìí ò lè má kọrin àwa máa advice ni lágbájá má kọrin tí ò bá ti wá gbọ́ nítorí pé gbogbo most of wọn ẹ wo lórin Islam lóde òní wọ́n ti pọ̀ rẹpẹtẹ ẹlòmíì ẹ gbé máìkì fún ẹni kó kọrin nípa ọmọ yàtọ̀ sí tó gbé nínú pépà ó kàn fi ṣe live show nípa ọmọ. láì mọ̀tẹ́lẹ̀ láì mọ̀tẹ́lẹ̀ ó yá ó yá o kọrin kọrin nípa ọmọ. Eh, síkírá bímọ o síkírù ló kọ bàbá ọmọ ẹ yà sọ dorin ẹ sọ fún mi asọmọ ń sọfìyà. ìlú agbọ̀tọ̀ báyìí orí agbọ̀tọ̀ báyìí <laughs> àwọn máa wá wo olórin Islam rádaràda irú àwọn kàńdá tó wà nù rẹ̀ sì nìyẹn àwa dẹ̀ ń gbìyànjú láti yọ kúrò èèyàn lè advice èèyàn lágbájá talent ẹ̀yìn ìmọ̀ ẹ̀kọ́ lélẹ̀ lọ gbìyànjú wá ṣe àwárí ara ẹ̀ nǹkan táwa máa ń ṣe nìyẹn àtìgbà tá a dẹ̀ ti ń sọ fáwọn èèyàn kọ̀ọ̀kan irú ẹnìkan olùfẹ́ máa kọ lágbájá má ṣe báyìí àyè wà fún ẹ nínú orin yìí tí wọn náà fẹ́ máa kópa ń bẹ̀ lọ gba ṣọ́ọ̀bù kó máa ta késẹ̀tì mo lè darú mo mm, forúkọ bò láṣìírí tó dẹ̀ jẹ́ pé kó eh, dẹ̀ jẹ́ pé lénìí ìkànnì. Allahu Akbar. so bó ṣe jẹ́ nìyẹn. Allahu Akbar ah ah tó gbìyànjú ni kọ́lọ́n dàkú kọ́lọ́n ọba wa dé gbìyànjú wa kọ́ bá wa dé ládé ó dẹ̀ ṣàánú wa kó dúró tì wá bọ́lá nàbí lọ́dọ̀ ọlọ́run lálá ilá ilá adúpẹ́ púpọ̀ yín kàsím a pè yín ẹ̀sìn dá wa lóhùn pẹ̀lú gbogbo àwọn àlàyé tẹ̀ ṣe fún orin Islam ọkùn àwa náà ti ti sún ó kò ní kéèyàn kan sáàdì kó gbá kágbọn kó lóun lọ sí studio kéèyàn bá lórin tó kó jọ ó gbọ́dọ̀ ráwọn pòdúsà kí wọ́n jọ gbọ́ kí wọ́n jọ wò ó kí wọ́n lè mọ èyí tí ó fi síwájú èyí tí ó fi sáàrin àti èyí tí ó fi kàn yín Ọlọ́run bá dúpẹ́ fún yín o ọlá nẹbi lọ́dọ̀ Ọlọ́run la ilaha illallah á lọ sókè lọ́hùn nísìnyí lágbára Ọlọ́run insha Allah torí pé ẹni tó jẹ ẹbùn wa ní ìgbà tá a béèrè béèrè láti níjò ní láti Equatorial Guinea ni wọ́n ti jẹbùn wa Alhaji Abubakar Muhammad eh, Babajide wọ́n wá rán yàn wá wípé kó wá bá wọn gba ẹ̀bùn náà bá a ti wá fún wọn lẹ́bùn yẹn bá a ti ṣe ṣe tẹ́bùn yẹn fi di tiwọn ẹ wà wò láàárọ̀ yìí ẹ ṣeun ẹ kú kalẹ̀.